صلى الله عليه وآله وسلم وعلى أهله وصحبه أجمعين أدوك فون ولهم أتروي كاتي جتوكو فون النبي محمد صلى الله عليه وآله وسلم أني تي ولهم وبانا كل با جيك fún gbogbo ayé alẹ́ náà ni ètò yìí tó wa ìbéèrè àti ìdáhùn nínú ẹ̀sìn Islam èyí tí ó máa ń dé sí etí ìgbọ̀nyín ní gbogbo àsìkò yìí tí àwọn àfáà wa ní gbogbo ọjọ́ thursday lásìkò yìí tí àwọn àfáàwà àgbà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà hafidhahumullahu ta'ala wa rahum kọ́lọ̀n kó jọ kó jẹ́ kárí wọn pẹ́lú rí dáadáa èyí táwọn afáwa yìí tó máa ń bá wa ṣe tí wọ́n ṣe wá àti fún wa tá a sì béèrè àwọn tó bá rú wa lójú níbi tó bá dàrú nínú ẹ̀sìn wa àwọn afáwa tó ti wà ní ìkàlẹ̀ ní ìrọ̀lẹ́ ìpẹ̀lú ògùtọ́lọ́hún tí wọ́n tún máa bá niyàn náà rọ̀ so nígbà tí wọ́n bá fulẹ̀ tí a láǹfààní àti béèrè béèrè lórí tí wọ́n bá bá wa sọ àti ọlọ́run bá allah subhanahu wa ta'ala kó dà kókó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa àwọn ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́nà kó fi sínú mizan hasanati wa kọ́nà jẹ́ kó wúlò fún aláyé ń bí láti ní ọjọ́ gbìndì alkiyama. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته تقبل فبرنا تسوى مسلمي الحمد لله قطن ترى لكي كرات جرفان النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أن يبارد أن أتبع ما جاك يفوقوا الله بان تلقوا كان نبي و بان تلقوا لاري أتيا وارا لي نبي أتنا الصحابة لاري الحمد لله كي أولا bẹ̀láwọn tó kẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam níjọ́ gbúdà alìkíyàmà àwọn ń bí ọ nígbàdà ní kàṣe rẹ hmm. ọdún tá a ṣe yìí májọ ọjà sí mọ fún wa o gbogbo àwọn ọmọ bani kéèsì wọn o àwọn tí wọn bani sọ ní láyọ̀ àtàlàsíà o jàmáà ntí ọmọ ìjẹ́ àkórí ọ̀rọ̀ wa ní ìrọ̀lẹ́ ìní tọ́jọ́ pé àdéhùn ni tọba tí èyí àdéhùn sí ọ wá ní kí ànábì ò polongo rẹ̀ fún wa sallallahu alaihi wasallam wípé eni tó ń sọ̀rọ̀ yìí tí tí èyí àdéhùn ní o ṣe é wà tẹ̀lé bí kẹsọ ríire hadal hadith akhrajahu abu dawud fi ismail wal imam at-tabarani fi mu'jamihi al-kabir wad-damyaqi كذلك في كتابه النبي صلى الله عليه وسلم أني خمس من جاء بهن مع إيمان دخل الجنة كلا وواكما النبي المفاق كان كمان كفين ọlọ́run níjọ́ ọ̀gbìn àríkìámà ẹni ọba gbámárààrùn ní òwe iṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà wo lẹ́yìn ìgbà tí ìmẹ́nì kọ́kọ́ dúró sí ọmọ pé plus one nù. Hmm. nǹkan márùn-ún tàbí kàlẹ́ yìí ẹni tí ó bá yẹ bá nínú ìwé iṣẹ́ rẹ̀ tó páàsì ń bi márààrún yìí dàkọ́lá lè jàǹnà anábì lọ́ba dídà lóhun ó fò ń tọ̀ nsálì jàǹnà. mọ̀nìlítàzà hmm. òbí adìl àṣìyà alhamsa káàní hakọni alàlọ́ ayùdíkìlà olùjàǹnà ọlọ́run lòun sọ di ẹ̀tọ́ lọ́rùn òun òun sọ dọ́lá tó wọ́n fi kẹ oúntàn ẹsọ pọ́tọ̀ ti jọmọ àdìjẹ náà jẹmọ́ra a ń pariwo fún a ń pariwo fún wa awa mẹ́rin sàwálà lẹ̀sìn níbí wọ́n tó lè kọ̀rún fún yàn ìgbàgbọ́ sàájú kílẹ̀ rí wa ó ṣe ọlọ́mí àdúgbì ní ó ṣe ọlọ́mí alọ́sọ̀tà sọ wípé homson nǹkan márùn kan bẹ mọ̀ ń já àbìhín náà ẹ ń bá rí márùn-ún ìkówájọ́gbẹ̀rẹ̀ kìámọ́ máa ìmání pẹ̀lú ìgbàgbọ́ tó yẹ kóoru sọ́ba àdẹ́dà dàkọ́lá àlìjánná yóò wà àlìjánná kí ni gbàgbọ́ ọ̀hún gbogbo ẹni tí èbá pa nǹkan kan pọ̀ mọ́ba àdẹ́dà níbi àdúrà kéré pé àbálẹ̀ tó ti kú níbi àdúrà kéré pé níbalẹ̀ fún nǹkan míì níbi Imanita tá ń sọ yìí béèyàn bá kú fún kọ̀pẹ́ nìkan lọ parí níbi ìmánì tá ń sọ yìí bí bá dé bá kò ní ìkànnì in tí ọmọ wúnà pé inna lillahi wa inna ilayhi raji'un ìgbàgbọ́ kọ̀páyà kankan kọ̀pọ̀kọ̀ jẹ́ kòpòjú jẹ́ kọ̀pánú jẹ́ kèèsí ìjílógún ẹgbàtí ìbá sọ pọ́dá àárọ̀ ọtẹ́ sínú ọlọ́run ìgbà tí lè ìbá wà òun ni mọ́ra àrùn wọ́n tẹ́sẹ̀ wà wúlò eléyìí tí wá sọnù tẹ́yàn bá ń kọ́ mọ́ra àrùn ìbọn kò sí bí ọba kọ́ sí o jẹ̀mọ́ra àmọ́ ẹ̀ pàrọ̀ pé kí ni ẹ fi fíìlì fọ́ọ̀mù fún ìgbàgbọ́ ni o kó wá kọ sókò rẹ̀ pé mùsùlùmí wọ́n sì à ń kọsẹ̀ rẹ̀ sẹ́yìn rẹ̀ kí ni nǹkan àkọ́kọ́ ó sọ̀rọ̀ ní man hafaza ala salawatil khamsi ala wudu'ihin wa ruku'ihin wa sujudihin wa mawaqitihin gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ wákàtí márùn márùn lọ́nà bí dáàkọ́ o kèrè sásùbá o àsùbá náà wọ́n jọ pàdé ní mẹ́rẹ́sí òjújọ́ kejì mm-hmm. من حافظ على الصلوات الخمس ẹni ọba gbájú márùn wákàtí márùn ojúmọ́ yìí bọ́ọ̀rọ̀ ti gbájúmọ́ aláwùdú èyí náà kẹsàlùwàlá kí wọ́n mọ́ tó pèsè ẹ̀ẹ̀sí apádé ẹgbẹ́ yìí tómi ò dágbà pàtàkó yè ẹlòmí ti bá sọ̀rọ̀lá bí ìgbòye ń para ni <laughs> yọ́mọ̀ fọ́ bá omi yọ́mọ̀ fi para kò ní sọ̀rọ̀ àti ẹ̀sìn já sọ̀rọ̀lá omi kó dúdú jẹ́ ní kó dùn láì ṣe ti pé èèyàn wéṣì omi ẹnikẹ́ni tó bá kíyèsí àlùwàlà tí ó fi kí àwọn àrùn dáadáa ó sọ̀rọ̀ tó tòótọ́ wàrùkú rèé náà nígbà tí ó dorí àwọn àrùn yìí ìmọ̀ farabalẹ̀ tẹ̀ fọlọ̀ nírùkú rèé gbólóhùn tí ẹ̀sìn ni àwímẹ̀ kiri subhana wa bihamdi subhana rabbiyal azim subhana rabbiyal azim سبوح قدوس رب الملائكة والروح gbogbo tí àwọn ibẹ̀ ìdíṣẹ́ farabalẹ̀ sọ́nù wà sójú òdì hìn tó bá tó dé borí balẹ̀ tó bá fẹ́ kó rúkú yóò gbòrí òkè tí ó dùn òtán pátápátá kèé ṣe pé rúkú ni ó ti lọlẹ̀ yóò dùn òtán padà fọba rẹ́dà yóò ṣẹ̀ṣẹ̀ mọ́ wá lọlẹ̀ ní borí balẹ̀ tó bá dé borí balẹ̀ ìtẹ́ náà yóò da oríkè méjèèjì tábẹ̀ bí sọ́nà àti tàbí Abbas imú àti iwájú nǹkan kan náà jọ ní one ọwọ́ ọ̀tún àtẹ́lẹwọ́ tí tìrí orúnkún ọ̀tún àti tòsì 4 5 àti téńtérí ọmọ ẹsẹ̀ ọ̀tún àti ti òsì 7 bá pé yóò máa wá wí gbólóhùn táà máa wí ní foríbalẹ̀ lẹ́yìn tí ò ní máa rún mọ́ hmm. subhana rabbiyal a'la a'la subhana so yóò yí gbogbo àwọn gẹ̀rẹ́ ó tún fẹ́ sàdúrà mẹ́nà yóò sàdúrà bá níbi sọ pé káàmù sàdúrà nífòrí balẹ̀ tí ó pé bàtà súnmọ́ bàtà dùn nìyẹn òkú náà fara balẹ̀ tí ló yọ́ máa dùn kèé ṣe pé yẹ́ ń kuru sọ láàtà unakol gob kẹfẹ́ yọ́ máa sọ ìró báyìí bí ìgbà tí kanakana bá ń sọ ọkà ó fara balẹ̀ kí báwọn kọ mọ̀ pé bẹ́ẹ̀ wà máa wà kí tìhín náà ẹ̀yin bàbá wọn sọ ẹ̀yin ìyàwó ọlọ́jà èmẹ̀rẹ́ o yìí sì máa kírun ya pẹ̀lú àsìkò rẹ̀ hmm. básìkò rún bá ti tó báyìí yóò ti mẹ́rin sọ́run fún àsìkò rẹ̀ tó jẹ̀mọ́ ẹ̀ wá gídídò ní irun méjì kan bẹ tí ń kó àwọn èèyàn sí sáàgbó irun zuhur irun asiri tàbí no ẹjẹ́ mọ́sí àti ìṣáì ìlú lejù hmm. kí àwọn èèyàn dára bẹ́ẹ̀ ní ìsìn àṣírí wọn wọlé báyìí ní bàtà ní ìsìn àti ìgbà tí aago mẹ́rin bá kọjá tẹ̀kí mẹ́wàá. kì láti aago mẹ́rin. fún ìfọ̀kà tó rí fọ́ a sì máa tó bì fọ́fọ́. iṣẹ́ ìsìn láti ètì mi. ọ̀tọ̀ ètì kọ́tà tó ètì làwọn ní kí. lẹ́tí ẹwà kéékèèké. ẹ ọ́ zúrù láti ẹ̀mẹ́sà ní wọ́n bẹ̀ àwọn tí ẹ̀kẹ́ a pẹ̀lú zúrù pọ̀ níwà ah, ó lè ti wọlé wọlé wọlé wọlé ìwọ̀n ní ìsìn ní wọ́n àwọn èsì wọ́n pàṣẹ tú máa wọlé ní 5 to 1 ni so ilé máa kírun pẹ̀lú wíwọlé kílà gidi ọba adédè lọ fásitì kò sí irun ìsì ń kéjì pẹ̀lú wẹ́dà ni ẹwọ ilé yàtà àkílọ̀ ní ìsìn òòrùn yọ bí ti 28 bc eight after five ó lè àlejẹ́ sàárì mọ́ nígbà àdúgbò sàárì sí five oh eight oòrùn sí ìyọ ní ṣọ́jọ̀ lọ́rọ̀ sí alhamdulillah a ti mẹ́rin fẹ́ta àti gbá mi ní ẹrù táìmù oòrùn yọ ní 628 627 àti ìdílé kọ́tà tó sẹ́mù kó tún bọ́ wàásù yóò mú àsùn tí ó tún wọ́n di pé àmọ̀ kiri ni ten after seven seven after seven seven. ìwà máa kírun pẹ̀lú àlùwàlà tó dáa wùkú rẹ̀ dáa ìfọ́nbalẹ̀ dáa kèétú wa kì sáájú àsìkò tàbí gbàsìkò bá lọ wọn alákìpọ̀ ọ̀run ní ìjọ lọ́run lójú ọ̀yàn wa lọ́jà nù wọn márààrún wọn ó pè é ṣùgbọ́n lẹ́yìn ọ̀sán ti ẹ̀kí pò lé kọjá orí ìjókòó wọn ti tú mẹ́rin yòókù ọ̀rọ̀ ọ̀rùn pọ̀ ó sì gbẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sẹ́ mọ̀ kọ́ ní ń kiri ọ̀dàlẹ́. òun ìgbà náà wọ́n ti pín alapa fọ́mọ́jì wọ́n ti ẹran ọ̀jẹ́ wọ́n ta búrẹ́dì wọ́n gbàṣẹ́ jì. lórí ìran náà. tọ́mù nílá o ó one thousand nù. lórí ìran náà. ìṣọ̀mọ eléjé kò ló bú ni ọ́. káwọn kan bí wọ́n rẹ̀ ṣé ò ti jẹjẹ àbẹ́wò kó pé fún ilé ìfẹ́ hmm. amúnijárun lẹ́rẹ́ káì káì káì wọ́n sì kú bẹ́ẹ̀ wọ́n tún kọ́ ìwọ́n tún padà. wọ́n tún máa bá àrùn lọ. gbogbo bí ẹ ṣe ń pèrè amúnijárun bẹ́ẹ̀ wọ́n ò ẹ̀ẹ́kẹ̀ bá gbọ́sára padà rí ah ibò yẹ lẹ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ torí ọlọ́ ẹ̀ òṣìṣẹ́ ẹ̀jẹ̀ òun rèé o ìntààmù ọ̀run o hmm. bí wọ́n ti ní wo fíìmù kọ́ àkọ́fẹ́ jẹ fóònù wọn wọ́n gbà wọn àjókòó bá pé ah, ah, àwọn èèbó yọmọ sí báyé jẹ́ o àmọ̀ rírẹ́ o wọ́n lè lọ wákàtí kan mọ́ pé àà sáwọn eléyìí kí ló dé tẹ́ ń lẹ àwọn mẹ́ta àwọn rẹ́síláàsì kí láàdé bá wọ́n fara wọ́n yóò irun ká tó bọ́ níbẹ̀ kàlùwàlẹ̀ ọ̀dà rùkú ọ̀dà ìforíbalẹ̀ ọ̀dà ń bẹ̀ bákan náà kèé ṣe páwọ̀ láwọn màsíkò ara wa ẹ̀wọ̀ iṣẹ́ ni ó jíṣẹ́ ti àwọn mọ́ ń parí láti àṣírí pọ̀ ní o ẹgbẹ́ tara mọ́ kírun ìjọba ti kíkó lé àákì àṣírí àti àyàpọ̀ àṣírí kì mọ́ndúrúgbà ti ṣáì láì sàláàrẹ̀ <laughs> ẹni ààrẹ ìṣe gan ọba rẹ̀ lọ́yọ̀ ọ̀dà fún bẹ́ẹ̀ kò tó di ẹ̀ẹ̀mẹ́ta nù yọ́ mọ̀ kí àṣùbà lásìkò rẹ̀ àìlá àti àṣírí yọ́ mọ̀ pàmẹ́jẹ́jì mọ́sílẹ̀ àti ṣáì kí ọkọ̀ méjèèjì pọ̀ ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ àwa ń bọ̀ ee nǹkan àkọ́kọ́ tàbí kọ́kọ́ dákọ̀ nìrún kò sì dákọ̀ ẹyọ kan bẹ̀ kí ni o mara rùn òdì ni kájọ̀ ká dákọ̀ kájọ̀ ká dákọ̀ lẹ́yìn ìgbà wo lẹ́yìn ìgbà tí ìgbàgbọ́sọ́lọ̀ ti dúró ó ti wá bá mu gbọ́gbẹ̀rẹ̀ ìyá súnà lọ hmm. ìyá mo tẹ́sùbá ní ẹni òkìlẹ̀ ìyá súnbà nípa ẹni tẹ́ gbọ́lọ́tẹ́ ìkèéṣẹ́ ara ọlọ́n kèéṣẹ́ ara ànẹ́bí ẹ̀rọ ògbó ní ó ẹni tẹ́ gbọ́lọ́tẹ́ ẹ̀rọ àbẹ́jì ní ó ṣẹ̀gùn ọjà kí ní kò ṣe kọ́dà bí mo ṣe ń kásùbà àtàrí ní ti ìdílé tẹ̀sùbá mi rè tẹ̀sùbá mi rè intense òye yín o tó ní òun náà ló fi ẹran ìjíǹkì yín ẹgbẹ̀rún ni ó gbé lẹ̀ o alìkìyàmọ̀ ń bẹ wájú o ọ̀rọ̀ rẹ̀ nìyẹn kò sí ń tọ́ra láyé yìí o àtọ̀gá àtọmọṣẹ́ àjọ tí èyí ṣe ìjẹ́ sí ìjọ olùgbò tí èyí sí ìjọ sẹ́ ìbẹ̀rẹ̀dọ̀ ọlọ́run ó tún jọ o. ìyẹn òjá kọ̀kọ́ ẹlẹ́yàkejì wa sọ ọmọ rọmọdọ́ọ̀n anábì ní ẹni tó bá tún wá ń gba rọmọdọ́ọ̀nù rẹ̀ dáadáa nígbà ìmánàn bìlà wà kì sábà lè àjírí nígbà ní ìgbàgbọ́sọ́ ọlọ́run pé ọlọ́run ló ní agbáwọn ẹ̀yọ́ ah, ọba tẹ́tà máa tóbi pọ̀ o ṣé báwọ̀ náà kan sọ wípé kì í ṣe dandan ó ní kí ọ̀gá mi bí parọ́ ọ̀gá fi wò pọ́nbọ́n fi ṣe mọ́ rí pọ̀ pápá pẹ̀lú òwò ẹnì kan bá láwọ̀ ìgbàgbọ́ fún òpònú ni ẹ ọ̀dẹ̀ máa tó tó ní ọ ẹkú pọ̀ nù sàárẹ̀ ọlọ́run tí ó di àgbọ́lódé a máa yọ lórí òkè o ẹkọ kìí ni ẹjẹ́ padà ń bó àti dá yòrò lọ́wọ́ àtúnṣe tó ṣe ń bó ẹ̀kọ́ ìgbọ́ràn wà ti sẹ́rẹ̀ kéèyàn tó wá gbá àwẹ̀ yìí ní kí ìfi máa tẹra ẹni lórí balẹ̀ fún pẹ́mọ̀ wojú rí ọlọ́run ibi lè pọ́ kò ní ìdíkọ́ ọmọ karamelomi ẹjọ́ ẹjọ́ abẹ́ gbé pẹ̀lú ọkùnrin ọ̀dọ̀ tábẹ́lẹ́dẹ́ alọ́gẹ́ni kó sóbẹ̀ òwúrọ̀ rẹ o kí ló dé pọ̀pọ̀ ẹlẹ́ o kí ló tó báyìí ìtànú ọlọ́run ìmọ̀ jẹ́ ní eré pẹ̀lú pé ah ẹ̀wẹ̀ ni ìgbàgbẹ̀ fún lọ́mù ẹ̀ǹgẹ́ ní ọ̀fàjọgbọ́n adé ṣé mi ò lọ́wọ́ gbọ́gẹ́ lọ́pàá mo sọ fún ọ wípé one thousand million wọ̀ mi tààrà tó fọwọ́ rẹ̀ kò bú tó bá wọ̀ wọ́n fi ṣéjì rẹ̀ nìyí kẹ́rẹ́ àfáàrí já ah, ah, gbàgbé fún bàbá mi ní sunjá sí ìjà gan ìtì ẹ̀ máa ń bọ́lẹ̀ rọ̀bùsùn gidi nù. wàhájà lè bẹ́ẹ̀ tàbí ìsàtọ́ ilé ìṣẹ̀bí ìlà anábì ibi tàwọn mọ̀ rè anábì lọ́lọ́ tó wá kí ó ń tàn lọ́wọ́ tó kágbẹ́kágbẹ́ ọlọ́ ọtí ájì ilé ọlọ́run nígbà tí bẹ́ẹ̀ rọrùn fún bẹ́ẹ̀ tí ẹ̀ lọ́ rọrùn fún olówó tí ọ̀nà lọ́hùn ara ìrọ̀rùn nù gbogbo rẹ̀ ní mọ́kà rẹ̀ ní mọ́kà fi tí ọ̀nà lọ́n sí fún ó ní àti ṣe tọ́pọ̀ mẹ́wọ́ àṣọ́nà àlẹ́bí ni. ọkọ̀ dààmú náà. Ah, ah. hmm. ẹ́ kó mọ kó dààmú. ìwà ń ta jẹ́míjẹ́mí níbi ń jẹun wọ́n sàlẹ̀ lọ sí pọnmi láàárọ̀ fún àwọn aláàjì ẹgbẹ́ rẹ̀ hmm. nípa ṣẹ́sìmì sí dájẹ́ ìta bàbá bí àwa náà lé lọ́ọ̀bù bí ọ̀nà ẹbí ni tí wọ́n máa tọrọ káàkiri lọ́dọ̀ yẹn ni. Hmm. ilé ìṣẹ̀bí ilá ó ní tí ó fi lọ fara alẹ́ ilá ti ń pariwo fún wa ẹran léyè e ṣe dandan lọ́rùn ẹ̀mbà tí lọ ájì òótọ́ ni kìí ṣe dandan ṣùgbọ́n ó fi ìyàwó lẹ̀ fọmọ́ ẹlẹ̀ wọn ò lágbára àti pẹran ó sì tó lágbára àti pẹran fún ẹlẹ́ ọwọ́ ni kìí mẹ́rin tí bá ní láàrin ọ̀rọ̀ sáàtù ẹ̀yà àti kóòlì yídì ẹ̀ sì gbé láti yídì ẹ̀ sì fájú ro kẹ́ẹ̀dó wájú ìta gbogbo alálọ̀ arábọ̀ ẹ̀ tí ó fún ilẹ̀ tẹ̀ ẹran ẹ̀ tí ó gbé fòdí ẹ̀ ẹjú òfin létí ẹjú òfin nírù bẹ́ẹ̀sẹ̀ tó jọ́nu sọkọ gidi o hmm. ọ̀dàkù já ọjọ́ kọrí o bẹ̀rẹ̀lẹ̀ fún wa hmm. ó di mẹ́ta hajj wà lálọ báyìí ṣé ìgbàgbọ́ yẹn bẹ́ẹ̀ ìrọ̀lá jì ṣé ìgbàgbọ́ yẹn bẹ́ẹ̀ rọ̀mọ̀dọ́ rẹ̀ ṣé ìgbàgbọ́ yẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó sì ọlọ́run ni wà á tọ̀ zakata tọ́yí bá tá ń bì á nọ́fṣùhù ai adda zakata mali bí nọ́fṣìn rọ́ọ̀bíyàtín gọ́ìrì kárí ha ó tún wá ń yọ zaka ní owó tọ́lọ̀ wọn bá ṣe fún tọ́yí bá tá ń bì á nọ́fṣùhù láì máa fi zaka ń pẹ̀ tí ó yọ fún lẹ́kún Ẹ̀rọ afẹ́lẹ́ tí ọ̀tà káwá o pàdé wa aládàá ṣègbà o pàdé wa aládàá ṣègbà o gbẹ̀yìn olórí burúkú tẹ́ jẹ́jẹ́jẹ́ tẹ́ ẹ̀ lákòjọ ẹ pàdé wa o ẹni òfò tí ọ̀dà fẹ́bi yín kankan ní pàdé wa o ìsì tẹ́ ẹ̀dì tẹ́ máa tira yín o toró ló sì mọ ẹ̀yìn ní ẹ̀tọ́ ẹ̀ ní ètò. kò lójú ọ̀nà ẹ̀jọ́ lọ́kọ̀ bá tẹ̀mọ́lẹ̀ oko ó bá tẹ̀mọ́lẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ dágbénú Hmm. àwọn èèyàn tí wá dé láti 6:30 wọ́n tẹ̀ ń pé owó ní 5:30 rọlẹ̀ 6:30 ìdájí tó bí fa ọjọ́ tó ẹ̀kí ẹ̀wò náà gan owó ìgẹ náà bá bá tó fi dáǹkà ní ìlẹ́nu lẹ́gẹ́dà ṣe gan tí ò ní túnmọ̀ ní ẹwà ní pẹ́ àpẹ́ẹ́dé tí bá tún bọ́ọ̀ lẹ́nu yí ẹ̀yìn olùlòsì tẹ́tẹ́tẹ́ kí lè lòlò jìdẹ́ wí tẹ́lẹ̀. wọn àwulẹ̀ kì í ṣàánú yín. kan sọ̀rọ̀ rẹ lẹ́nu yìí hmm. àwọn bá tún fẹ́ wọ́n lọ́wọ́ mélòó ló lè gbówó jáde bá ti gbé jáde fún yín àwọn náà bá kábùrì kan rọrùn ẹ̀dọ́ wúwo ṣe sanwó ìjọ wà láwùlẹ̀ bá ti ṣe bíbẹ̀ ṣé ìbá ṣe ọpọlọ rẹ̀ hmm. àwọn ọpọlọ rẹ̀ kó ṣe wà yìí bísẹ̀ṣì oró ẹ̀rọ kìí ṣe báwọn ọ̀rọ̀ ti ju tó fẹ́ fún wọn lọ àwọn èèyàn wá ń sun ẹkún hmm, ọba tí mọ́ ilé àwa sọ́dọ̀ ẹ̀hàn náà yìí. Mọ́ òṣèlé kú. Ọlọ́mọ ti rẹ̀ fún yẹn. Ìbẹ̀ ti rẹ̀ fún yẹn. Ó wò pé yóò kàn. Ọ̀rọ̀ tóun sì gbọ́ yìí tóun wá tóun wá sọ pé wọ́n máa lọ. Láìlá. Bọ́n bá lọ náà gbò lòun ń lọ. Láìlá ìlọ̀lá. Ọlọ́run dákun mọ́ mọ́ sọ. Bàbá tí ọlọ́run bá táyàn lò sí gbogbo tọ́lọ́ ń dá ní ọmọ fi àjẹyàn. Hmm àti tí ó fẹ́ fìyà jẹ èèyàn yóò fìyà jẹ èèyàn àti tó fẹ́ fìyà jẹ èèyàn yóò fìyà jẹ èèyàn. alájíṣẹ́ ìjà bẹ́ẹ̀ jẹun torí mi ò wọ́n pàápàá. inú ilé mi nù inú rẹ̀. pàlàpàlà kẹ́kẹ́ rẹ̀ sọ ìrọ̀lá mi. èyí gbé lẹ́wọ̀n aláìbòrè ni ẹlójú wọ́pù ọ̀rẹ́ kẹ́bí ọpa ikójú ní ọ̀yọ́ ni ẹ̀rí kan tó ní ọ̀rẹ́ bá sọ pé ọ̀bá tó tí a fi ṣe kí a fi sọ̀rọ̀ ó ṣe bẹ́ẹ̀ sáwọn kan lọ́wọ́ báyìí. ọlọ́wọ́ ilé ó sì sù. wọ́n nù lọ́rọ̀ jẹun ọlọ́run dákọ̀ méjì wọ́n máa sáyé fún wa. ọ̀dà kò burú hmm. mo gbéṣẹ́ ni o. Hmm, tẹ́bà sí ẹ̀ àwọn tó máa lójú lọ ní ọkọ̀ olè lórí o. bẹ́ẹ̀ bàbá ń wo ibi tí ń pa ló tún wọ ọmọ ra. bàbá tún wọ ọmọ ra. yẹ yóò tẹ́lẹ̀ yẹ yóò ọyá sáko bá ń fọmi ọbẹ̀ díẹ̀ sí. bàbá yóò tẹ́lẹ̀ wọ́n padà bí ọ̀rọ̀ rẹ. ọlọ́njọ́ o ọlọ́njọ́ o dákun. lọ́dọ̀dọ̀kọ̀ sànú. àmín àmín lọ́dọ̀dọ̀kọ̀ sànú. àmín lọ́dọ̀dọ̀kọ̀ sànú. ibi ọtọ ọmọ sí náà ọ̀rọ̀ yẹn gbàmọ́ lórí ọmọ olùsòwòsè wo. olùsì. bọ́ọ̀lù ti gẹ́gẹ́ gẹ́gẹ́ àti pé gbogbo lẹ́nìkan ní ẹ̀rọ lórí nǹkan jẹ́ ń bẹ̀ lẹ́ni gbogbo ẹ̀rọ. ó rọrùn lóòdó lọ́dọ̀ àwọn òbí rẹ̀. kò ṣe ọlọ́run dákun ṣàánú wa o ah, ọlọ́run dákun ṣàánú ah, gbogbo olówó tí ọ̀lọ́rọ̀ rí lẹ́nu ọlọ́run ọ̀kọ́ ládálẹ̀ fún ọ o. Hmm. ni. èèyàn ti ẹ̀dẹ́ èèyàn lójú àánú ọ̀kẹ́ nínú àwọn afá ni ọkọ̀ ọmọ kí ó sọ́dọ̀ rẹ̀ ọmọ ẹsẹ̀ dèrè àmọ́ ìjẹ́ bí nǹkan bí nǹkan àmìlàtí wọ́n máa kọ́ ní àfà pàgbàgbàgbàrá yìí wọ́n wá kọ márùn àmà mẹ́ta kúngàrù kútù mamla kọ̀ọ̀kan sígbà àwọn òde bí àmìlà padà tí àfà àdé rọ́bà mìlà kan àmìlà méjì lọ ẹ̀kọ́ jẹ́ ní bá pín ẹ̀ yàtọ̀ bá kú ẹ̀dá bóde ní ẹ̀rú ká ọ̀rẹ́ ẹ̀dá gbogbo ọlọ́ ìjọba dàrú ọdún àfà síbi bí ọ̀rẹ́ ó gbàgbà kẹtí ẹ̀kọ́ ìdìdé ọ̀rẹ́ gbàgbà òlétò ọ̀dọ́rọ̀ ọ̀dọ́rọ̀ ọ̀dọ́rọ̀ lọ́wọ́ kẹmọ jùs kẹmọ ọkẹ tí bá ní òun bẹ lápò òun bẹ ní báńkì. yóò túbọ̀ fún jẹ bẹ́ni. èyí tó wa ẹni mo ń bọ̀ ṣe ni ẹ ṣe sọ̀rọ̀ fún mi bóyá sá máa ẹjẹ́ sún wo anábì hmm. ní ẹlẹ́ẹ̀kẹ́rí lẹ́ntí yóò zaka fọ́jú ọjọ́ bí anásù torí wípé ẹ̀mí mẹ́ ń bá yàn sọ́rọ̀ tí ìfàfẹ́ sí dára sọ́mọ̀lá kejì wípé tẹ́wọ̀ nìkan ni tẹ́wọ̀ hmm. nìkan ni wọ́n lápá wọn lẹ́sẹ̀ tí wọ́n lè ṣiṣẹ́ ni kó zaka ìkó fi dókò ó lẹ̀kọ́ ọkọ́ ní ọlọ́wọ́ máa kọ́ bè wọ́n máa kọ́ bè wọ́n ní oṣù tó jáde mẹ́ oríṣiríṣi sí àwúrà wọn. kí wọ́n bá jọ ọ̀dà wọn gbòòrò wọn máa pèrò náà náà pariwo kíkò wọ́n wú wọ́n mọ̀ bí èṣe kówó jọ jẹ̀mọ́ra àti ẹwà gbàtà ara wọn ẹ̀yìn náà nìyà fún ẹ̀yìn lórí ibú ọ̀rọ̀ tẹ́lò ní gbọ́ yóò mọ̀ jẹun tó gbọ́nà yóò sì kúrò lẹ́nu ẹ̀ lójú ẹ̀sẹ̀ ẹ ń bá ẹ bọ́ orí ìrùn kípẹ́ ẹwà àjẹ́mẹ́ ìṣẹ́rí pé

òun tẹ́ wó ìyàjẹ́ ló bí wọ́n dà hmm. ẹgbẹ́ méje ni bàbá òun ṣe ìyá òun ṣe án dà hmm. wọ́n kú àgbò kan wọ́n kú àmà wọn ah, ọlọ́dà kò jọ ọlọ́dà kò jọ ọmọ kankan ó hmm. ah, ọmọ kankan ó mọ́mọ́ kankan ó dákùn mẹ́tọ́ọ̀nù ọpọlọ ti aṣọ́dí o mẹ́dòrí ayókòdò fọ́ o tí bá ń dún ìwọlọ̀ jẹ́bẹ̀ o ìwọlọ̀ mẹ́lẹ̀ tí bá ń lọ òkè ìwọ ni nílò ìwọ nǹkan kò gún ọ lápá ní sẹ́mà àtìlẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ọmọ lódìdí ọmọ ń pọ̀ sí wẹ́wẹ́ iye ojú téèyàn ọ̀sẹ̀ tí ẹ̀dá ìláyé lọ́rọ̀ kọ̀ọ̀kan èyí tí ó gbé sẹ́jú ọmọ iye ẹsẹ̀ tí ó gbé ọmọ èyí tí ó gbé tí ó yí nǹkan èyí tí ó gbé tí ó kiri owó èyí tí ó gbé tí ó bu ẹ̀rìn ọmọ orun téèyàn ó sùn tọkẹ̀ ní ọbalẹ̀ èyí tí ó sùn tọkẹ̀ ní balẹ̀ èyí tí ó sùn ní ẹ̀ èyí tí ó sùn ta èyí tí ó sùn lára mọ́ èyí tí ó sùn ní ọkọ̀ gbogbo ẹ̀ pátá ló kú lórí ìṣẹ̀mí ẹnì kọ̀ọ̀kan ẹ̀jọ́ fọlọ́mọ ẹ̀jọ́ òní fọlọ́mọ bìnrin tó ń àà tó bá wa jẹ́ pé bẹ́ẹ̀ wà lè yẹn ṣe ń ṣe fún ẹni sọ ìwọ́n máa bí mẹ́ nílé olówó kókú wọ́n mm-hmm. bí sínú billions kò sì fojú kàtẹ́ lọ́jẹ́ gbà wọ́n pín bẹ̀ látọ̀ ó bí owó ni kò ní náwó. wọ́n tún ná ìmọ̀ iye owó láti fi bẹ̀ mí ẹ̀ ti bẹ́ẹ̀ náà yóò lọ náà. yọ lọ ni. lọ́ọ̀ táàmù díẹ̀ fún wọn ti pé wọn bọ̀. ẹlẹ́ẹ̀kárọ̀ wọn àdẹ́lẹ̀ àmánà tó ń tọ̀ bá tó wá ń pé wọn àfúnisọ́ alhamdulillah yàdúkú sọ́rọ̀ rákùn ẹ̀rọ àfúnisọ́ gbogbo nǹkan tí wọ́n bá ti fìtì sọ̀dún èèyàn ní àmánà ìlà ń pè bẹ́ ọkọ̀ ma ń kí ó rẹ́ ní ọkọ̀ ma ní ọkọ̀ lọ́fọ̀ọ́ Vanja. Ẹ̀sìn mọ́ mọ́sálásí, kí mọ́sá yọ́ ní ẹ̀ṣẹ́, ò ní ẹmà tọ́jú bolí ó lé. Ṣé àpú, ṣé wà sọ́kọ́ ní ọjà ni? Kí lè fẹ́ ẹgbẹ́ tó sí àmọ́jà kí lè fẹ́ ẹgbà bẹ̀. Ah, ẹgbẹ́ ọ̀dà kò burú o, kò sí nǹkan kan lé o. Ìjẹ́ ìwì inú bàbá ìmọ̀ mọ̀. Hmm. Ah, ó ṣáà di pé sáà jà ni ẹ̀yìn dájọ́ gbowó ni irú ọ̀rọ̀ dáadáa kọmọ̀tẹ́ ó bí ànábìlẹ̀ ìlú ìwáyà mi sọ pé Abu Darda ìgan tó bàdí ìfìwá ilé bẹ̀rẹ̀ pé kí ni wà mọ́ àdéhùn àmọ́yà Abu kí wá ní jẹ́ kéèyàn máa pa ara àmọ́nà tí a ní a máa pè ní tàbí ọmọ lẹ́yìn wa amúlù sí rí bẹ́ẹ̀ la abúlé wa rọ́bì láyà tó lálẹ́ àhàd obìnrin parí àìnírun ó ti nírun padà kó ìwẹ̀ òní ọmọ òun ìsíwẹ̀ bó ti wẹ̀ ó ti parí ó ti parí òun lọ́mọ ọkùnrin ẹ̀dì òbí òní ọmọ ó sì torí kẹ́lòmí ọmọ bòrí mímbàrí ó sì gbèjẹ́ mẹ́bàá wa fi kírun fáwọn èèyàn hmm. kí ló wù fọ́lọ́ ní ọgbàlẹ̀ kí a mọ̀ kọlọ mú wọ́dà wá kọ́ wá ṣe bọ́glárí sójú wájú mọ́sálásí ìmọ̀mù wa fi pálọ́ọ̀kì ìtì básìkò òun bá ti tó yóò sì ìgbà míì yóò tún padà wọ́n ti ṣe kọ́ ọmọ ẹ̀ka ah, kọ́kọ́rọ́ mẹ́nu ilé onídùúró náà ní kẹwàá o. ọ̀yàn àtọkalẹ̀. ó tó kalẹ̀ inú ẹ̀ máa ń tó bẹ́ẹ̀ ni lọ padà yóò ṣètò àmú ẹni ti bí ọ̀dà lónìí mọ́sálásí mi wọ́n ti tún kọ́ ìmọ̀mù gan ti lọ bí ẹ́ jọ ǹgà lónìí kò ní mọ́ mọ́sá ti kírun mọ́. Hmm. àyímọ́mù tó náà wọ́n ti torí ìkẹ́ni àgé wọn náà wà dá àbó kọ yín. gbogbo ǹgà mi wọ́n kalẹ̀ márààrún yìí lẹ́yìn kí ni wọ́n pè lẹ́yìn àkọ́kọ́ ìrú pẹ̀lú rẹ̀ rúkú rẹ̀ ìforíbalẹ̀ rẹ̀ ìkísásíkọ rẹ̀ ẹ̀ẹ́kẹ́jì àwẹ̀ ẹ̀ẹ̀kẹta hajj gbogbo nǹkan àwọn èèyàn wá fò ìmánì tí a ní ká mú pẹ̀lú rẹ̀ ìjànà nù ọ̀nà ọ̀nàkà yọ́pàá bí ọ̀sẹ̀ láìpẹ́ yìí <laughs> ó lòdì kò lẹ́mìí mọ́. ó dìdí tì mọ́ yàrá kan ni kò jẹ́ kẹ́nu ẹ̀kan débẹ̀. orí dídí ló ti kọ́ fọ̀. padà. orí wíláàrọ̀ àtọ̀sán tọrọ ní ẹgbọ́n lọ́wọ́ wa. Hmm. ọmọ ìjọba kò bá jẹ ọ̀fọ̀ gidi. yẹrẹ kan tó ni yẹrẹ rẹ̀ tó dàjẹ́ ni wọn ò gbọ́dọ̀ bá wà àti kéèyàn ọ̀fọ̀fọ̀ kọ́kọ́ pọ̀ fọ́fọ́ wẹ̀lẹ́ yọ ní mọ́ nídà o. àti dé padà báyìí o yóò tún lọ rìn lóòtí fi ń tajà ọgbà kọlọ́ fi ń tajà o. Hmm. òun náà ló tiẹ̀ mú lọ ọmọ ìlú owó tó mú lọ jẹ̀mọ́ra ẹjọ́ ayé ọ̀nà rẹ̀ o tọ́ba wa jẹ́ pé ọlọ́run lọ́kí lọ́kí lọ́ sọ gbogbo ẹ̀ tó ti kú tọ́ ọmọ kí ó tọ̀ ọ̀dẹ́ padà.

yájọ́ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé èmi ní tèmi máa ń fi mi ọba ti dún bá yà á ta bí ọba ti dún àní ta yíyà ara máa ń sọ ọ̀rọ̀ mi nígbà mo ti níjó ká lọ. àlọ́fẹsẹ̀ kọ́. gbogbo nǹkan ìkíni ọ̀sẹ̀ mọ́ yìí máa ń lọ kọ̀kọ́ dúró èmi ọ̀ fi sí ni ọ̀ fi sí fọ́ọ̀mù fún yàn ọlọ́run dákòjọ́ ìṣá mùsùlùmí sí alẹ́rù tó kẹwù ọlọ́run dákọjọ mọ́pàá wá ti ọlọ́run dákọjọ méjì àtúlẹ̀ yéṣu ọlọ́run dákọjọ ìkẹni ọjọ́ pọ̀ dá wa fún bí hakila haula wala quwwata illa billahi alaihi wa ọlọ́ba aláàjọ sọ̀rọ̀ sí ikọ̀ ní ẹ̀sà rẹ̀. àmín. onájọ́ wa sọ èyí tí wọ́n sọ yìí kọ́lọ́ba alákọ̀dákùtì ọkọ̀ díẹ̀ bá jẹ́ dáadáa fọ́lọ́dọ́gbẹ̀ rí àwọn akẹ́kọ̀ọ́ tí kò lọ́ba lápapọ̀ sí àwọn náà. Nígbà wọn ti kẹ̀lé wọn yọ àti bá ní ìbéèrè ká ṣe méjì tí ó bá ń sapá tàṣẹ nínú tó bá ní ìdìbò lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ sọ yìí kí ẹ bẹ̀rẹ̀. Nọ́mbà jẹ́ pé sí O seven O six six three nine one three six seven O nine O six six three nine one three six seven. Asalaamu alaykum tí wọ́n bá ká tó. Asalaamu alaykum. Asalaamu alaykum tí wọ́n bá ká tó ojú pọ̀ ni o n ò rí nọ́mbà ń pè ní o ẹ má bínú ẹ tún nọ́mbà pè ẹ tún pè o seven o six eight three nine one three six seven o kiri gbé o. Asalaamualeykum kí ló bá Hello? Hello? Asalaamualeykum ẹjọ máa kọ́ ọ̀tẹ̀ kẹ wa kẹ tó pẹ̀tọ́ yẹn máa kọ́ lójú òpó yìí ẹ bá kọ́ tiẹ̀ kí ojú òpó lè máa kó ṣe díẹ̀ ẹjọ o eight o three one one five eight tó pè wá ẹjọ máa kọ́ tiẹ̀ jọ ẹjọ ẹ wá tó pè padà báyìí o seven o six eight three nine one three six seven. Baba. Mm -hmm. Àmì ọ̀lá. Eh. Eh. Ẹ bẹ́ẹ̀ ni. níbèrè ka iná lẹ ìbéèrè yín náà ni eh, ọya àwọn wọ́n dá àpá pẹ̀lú ẹ̀. Ẹ. Ẹ. Hmm. ẹ sì mú ẹ sì jẹun wọ́n ti fẹ́ràn jẹ kí àbí mọ́lẹ̀ jẹun ẹ jẹun ọ̀dà ṣìjà ẹ sì jẹ́ bẹ́dà kàkà. Àmì ọ̀la. Àbọ́dà mẹ béèrè méjì tẹ béèrè lọ sí ìbùkúdá. Dápapọ̀ mọ́ ìgbèrè yìí, lẹ́kọ́ dẹ́lẹ̀ náà. Wọ́n ní alábàágbé àwọn ẹlẹ́sìn kìkì ni, èèyàn wá kú fún un, à ń lọ bẹ̀, ọwọ́ á dín àkà, wọ́n náà wá sọ pé àwọn oníkàkàrà sọ́tà wọn, wọ́n ti gbọ́dọ̀ bẹ́ẹ̀dì àmúwákà àṣọṣin bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ tẹ̀ àjẹ́ nígbà tó wá jẹun fún ọjọ́ kó tún ra nǹkan mẹ́rẹ́ ìlú fi ọ̀tọ̀ àfáwọn àti ti mú lọ ó sì ẹ̀sẹ̀ dáadáa nípa àwọn nígbà oníṣòwò tó wá ní ọjọ́ káwọn ṣáàdúrà àti ṣáàdúrà pé ọlọ́ọ̀tàn ẹ̀yìn òkúṣẹ́ ni wọ́n dà wọ́n ní sí irú àdúrà lọ dà ní àgbò òṣèlú èsì àdúrà rẹ̀ ah. sí ìbá sílẹ̀. ọ̀bọ̀ ọ̀rọ̀ ṣàdúrà wọn ti jẹun ti jẹun ẹ̀rọ ìjẹun ẹ̀rọ ìjẹun. Mm. Eh? ó ti jẹun ti jẹun ọlọ́wọ́ dùn sí ọ. àbáṣe dànù. ọlọ́run ìdàjú nínú a béèyàn màrí gan tó béèyàn pọ̀pọ̀ kù jẹ́nu ọ̀pọ̀ ẹ̀ lọ́sọ̀tà dúrà kù ó ti jẹun. jẹun ó ti jẹun ó ti jẹun. bàbá ti dé wọ́n ti dá àbẹ̀rẹ̀ yín ó ti yé yín ìbéèrè ti yé yín báwọn ẹ ká lọ sí ìbéèrè wọ́n ní olùsílẹ̀ aago mẹ́fà àbọ̀ lọ́ọ̀dẹ̀ wọ́n wò pé só kí ìyàn ó kí wọn lásìkò. ìyàn gbọ́dọ̀ kí wọn kọ́dà bí ìyàn bá gbàgbé gbà seven O oh one kọ́kọ́rọ̀ sínú seven oh one ó ní òun wọlé ní báyìí seven oh one náà òjò ìbá bẹ̀rẹ̀ láti ìsìn kó gbogbo òṣù jù bẹ́ẹ̀ lọ ó di seven oh one oh kàtó lè kí mẹ́gbẹ̀gbẹ̀ ṣùgbọ́n tọ́lẹ̀ wọlé nù. ọ̀fà àwọn olómúdàjọ́ wa bẹ́ẹ̀ wọ́n ní sọ fúnra wọn afárẹ́kọ̀ ah. sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ tátàlù ni tó sì ń kírun lásìkò rẹ̀. Ah. àwọn náà rí òun bẹ́ẹ̀ sẹ́mọ̀. Hmm. ó bẹ̀rẹ̀ láyé àti sàtàn máa ń. ó dàbí ẹni pé lẹ̀ sùn. kọ́bẹ̀ ọlọ́run àti wọn lòrùn padà ń gbà mí tí wọ́n bẹ̀rẹ̀ bí sísì yóò sì padà múpadà bí sísàtì òun sì padà kórókóró tó àwọ̀. ó ní ọdún mélòó ni ẹran ọdún léyà lè lò wọ́n ní lápẹẹrẹ ìyẹn lọ sí ìrìn àjò ọdún léyà bẹ̀rẹ̀ sí ẹ̀fún yẹn lẹ́ra wọ́n sì lè di ẹran pamọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni. o seven o six eight three nine one three six seven nọ́mbà tẹ́kùtì o nọ́mbà tẹ́kùtì tí ẹ ti béèrè béèrè tí kò máa yẹ yín nípa ọ̀rọ̀ pàápàá jùlọ nípa àkórí wá sí ti ìrọ̀lẹ́ o oh seven four six six twenty nine one three six seven nọ́mbà tẹ́kù sí náà o oh seven four oh six two eight five two nine seven seven tó jò fún àbàkì dára tó ẹgbẹ́ mi sórí nọ́mbà yìí o eight o seven seven six two six four three one o eight o double seven six two six four three one nọ́mbà tí ẹgbẹ́ mi náà ṣe ẹgbẹ́ kí a máa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillah. wọ́n bèèrè wípé tí ìyọrun jámọ̀ wípé ṣé dandan ni pé òjò yẹn gbọ́dọ̀ ti máa rọ̀ àbí ọ̀wọ́ tó bá kàn ṣù náà ó ṣàlè kí. tójò bá sú tí ètí rọ̀ a lè ṣe jámù tó bá jẹ́ wípé ń fẹ́ afẹ́fẹ́ tó mú payà lọ́wọ́ tó sì lágbára díẹ̀. tó àìsí bẹ̀rẹ̀ sí rọ̀ náà a lè ṣe jámù náà bákan náà. tó bá sì ti rọ̀ tán a lè ṣe jámù tó bá jẹ́ pé ẹ ò fọ̀ ọjẹ́ inconvenient fún ọ láti lè máa pààrà mọ́sálásí. Mm kọ́dà òtútù àti tí ẹ̀ sí jámù. àtúrò ìsìn jámù tí ó ti bá mú. bẹ́ẹ̀ni káàkiri magre àti ìṣá ipò tàbí zoro àti asiri. assalamu alaikum tí lágbára kátó. hello. hello. ètò oríṣà orúkọ oríṣà. hello. ojú òpó ọ̀dà tó ẹ̀tọ́ ẹ̀tọ́ àpadà ojú òpó ọ̀nà ẹ má bínú. o oh seven o oh six six three nine one three six o o oh nine o seven two eight five two nine seven seven. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Amin. Amin orúkọ yín bilẹ̀ tí ń béèrè béèrè. What? wà lẹ́kọ̀ọ́ sí aláwọ̀ sílẹ̀ àbúrakàtù ó pé ara kókó wá jẹ̀tì ló jẹ́ kí bọ́dà wà kó mí wọn lọ́kà wọ́n ní kẹjọ pé lẹ́kọ̀ọ́ kẹtẹ́wá tí wàá bá ẹbá àti àwọn scout títà tí ó máa lé òsì dànù lára ẹ̀ka pé òsì lágbára ò ní lẹ́kọ̀ọ́ kan scout tí ó là tí ó jẹ́ kí ọlá àti wọ́n wà tí òbí jẹ́ pé ẹgbẹ́ máa rámọ̀ ní òsì wọ́n ní kẹ́ bá fi àkáàdì síta. ó máa ṣe ń وفي الآخرة حسنة وقنا عذاب النار káṣì pọ̀ ní stigfar káṣì mọ̀ sáfẹ́fẹ́. ṣe ti gbọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n lè ti yá wọn ọ̀yà kan wọ́n kàlà fún ọba. wọ́n kàlà fi kàn. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ètò máa ní. ọ̀dọ́ ọba ń kí yín o láti bọ́dà níbi bọ́dà. Mọ́sálà. Ok, bísílẹ̀. Mo fẹ́ wọn, ẹjọ́ sí àwọn alálàyé, àwọn tó fẹ́ bá kú sẹ́kà, wọ́n lè fi bẹ̀rẹ̀ yìí. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wàhálà mẹ́ta àti ìbárakù lẹ́ẹ̀mẹ́ta nínú bí àti láti wọlé ọ̀sìn lọ bàbá jẹ lóṣù owó náà máa wò báwo ni dáadáa wọn wọ́n ní ọ̀rẹ́ tó wá ti lọ sí àjì tó kú sí mọ́kà ìpèsè jí wọ́n ti bẹ́ẹ̀ lórí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì àwọn kan wà pẹ́ pé wọ́n máa ti dé láti àjì ẹ̀lùmí ò gbé tọ́bàkà àjẹ ló gbó olé ọtí ẹ̀lùmí ò gbé lọ ilé pẹ́pẹ́ wọ́n ní kí ìdájọ́ àwọn ọ̀nà báyìí aláàjì tó bá kú nígbà tí ń ṣiṣẹ́ ají lọ́wọ́ tí ìrọ́mù bẹ lọ́rùn rẹ̀ wọn ò ní fásọ míì sí ìrọ́mù náà wọ́n fi sí wọn ò sì ní bo orí rẹ̀ nítorí wípé fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiya torí pé in tí ó máa sọ pàdé ọlọ́run bí wọ́n bá ti ń jíjọba rẹ̀ إن شاء الله وينه جاء حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما في قصة رجل وقصته دابته àrẹ́bí ń ṣe kútúbà lọ ó ní ẹsẹ̀ nìkan lè mọ́lẹ̀ ó sì tẹpa nínú àṣẹ ànábì ní láti họ́mìrù ọ̀sà ẹ gbọ́dọ̀ borí rẹ o ẹ gbọ́dọ̀ ṣéǹjì aṣọ fún un aṣọ náà ní kẹfì sí torí pé ọlọ́wọ́n bó gbòdì níjọba ìkàmà lẹ́yìn tí ọmọ ti labbaik Allahumma labbaik ọ wà nù sábàbí tọ́lọ̀ lè fi orí jẹyàn ṣùgbọ́n kíkú gẹ́gẹ́ Madina ni àdíṣì wà lórí ẹni àdíṣì àbábìnà Umar radiyallahu ta'ala anhu kọkọrọ sọ̀rọ̀ sọ́lá mani sọ́tọ́ àmì kan yẹmú tàbí limanina tẹ̀lé yàpá fa inni shafi'u liman mata biha ẹni ọlọ́run bá kẹnu yín tó bá láǹfààní àti dákẹ́ sí Madina kọ́ dákun kókó bá kágbọ̀n pọ̀ wá dákẹ́ síbẹ̀ o torí gbogbo ń bá dákẹ́ Madina ń ó sì pẹ́ wọn pẹ̀lú ìjẹ́ mùsùlùmí ń sì pẹ́ wọn so ìyẹn dúró bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bá ti ájídé wọ́n máa rí àǹdí àwọn ẹ̀sẹ̀ kan sí kejì ẹjẹ́ àbí ọba dẹ́dà kọjọ́ ọkọ dákan kó fi ájì ilé wa jìnà sí ṣèitán kó fi ṣèitán náà kó fi jìnà sí wa kọ́mọ́tì àjọ rẹ̀ ṣèitán ẹ ń bá ti ájìdè ti mu tí ájì rẹ̀ ọ̀bàjẹ́ ṣùgbọ́n yóò di ọtí ti mu àfikún tí wàá dọ̀dọ̀ ọlọ́run ẹ ń ti ájìdè ti ń ṣe ìsìnà ájì rẹ̀ ọ̀bàjẹ́ ájì ń bẹ lọ́tọ̀ lódìdí àfi téèyàn bá ṣe àwọn nǹkan tí máa mú yàn kú nínú ìsìláàmù padà tó sẹ́sà tó wá padà wọnú rẹ̀ ìmì nǹkan tí ájì rẹ̀ fi bàjẹ́ ọ̀tọ̀ ní ẹsẹ̀ yùn ọ̀tọ̀ ní ládàá àti kíni o hajj ṣùgbọ́n kájọ ọ̀kadà kan ara àwọn táwọn mímọ̀ sọ níta wá ti ń parí sí olóore tán tí èèyàn wá dẹni ìfàsẹ́yìn sọ̀dọ̀ ọlọ́run àpẹẹrẹ pọ́nà wọn bá sí olóore nù. Mm. iṣẹ́ tá a fi ń súnmọ́ bá dọ́dà tá a bá parí ẹ̀tẹ̀ tá a tún wá ń da síwájú rẹ̀ wọ́n lápẹẹrẹ pọ́nà ń gbàṣẹ́ nù mm. ọlọ́run dákun gbàṣẹ́ wa o dákun gbàṣẹ́ wa o wọ́n dà ní kàṣẹ́ rẹ o. o six six three nine one three six seven o seven two eight five two nine seven seven nọ́mbà ni ẹ pè sí ẹ tí ẹ̀tọ́ àti àgbẹ̀gbẹ̀ mọ́bìnú kì í ṣe àfojúde wọ́n máa dá àgbèrè kan lọ́wọ́ ọkọ̀ àfẹ́ kígbe ọ̀rẹ́ kí wọ́n dá àgbèrè nǹkan kí ọba yẹ tó béèrè béèrè kó tó di pé wọ́n bá tẹ̀ sí ìbéèrè mi. o oh nine o oh seven two eight five two nine seven seven àbí o oh seven o six six three nine one three six seven nọ́mbà tí ẹ pè sí náà. àwọn ọmọ ìyá wa tí wọ́n lọ sí àjì kọ́lọ̀bà alákọ̀dákò jọ kí ọba nìgbà ní ìbàdà akọ́ wà tó yẹ pé tí kọba tí ìtura sì dọ́gba wọ jímà wọn ni lọ jímà. Ah, àsìkò owó lọ tó tí wọn lọ jímà. Ah, wọn wọ jímà wọn hmm. máa wọ jímà tí wọn bá tí ilé agbára àti owó tí wọn fi wọ jímà ẹ̀pọ̀ wọn náà máa fẹ́ wọ jímà ló sì iye tí wọn fi là àtàwọn kálíkì tí wọn sì wọn ni lọ kí jímà ẹ̀gbọ́n Eh, eh, àná lásopọ̀ mú nì. Àgbẹ̀jọ eh, ẹni kì í ṣe pè pé. Ah, Ọ̀yà. Ẹ̀jọ̀. Asalaamu aleykum Abdullah Bakato. Asalaamu aleykum. Hmm. Orúkọ ìbílẹ̀ ti pè. Ojú kan ọ̀dà tó. Ẹni àná lásopọ̀ mú nì. Bẹ́ẹ̀ni, ṣe rí ní tó bí àwọn nǹkan ìlànà ó ti yàtọ̀ sí tí ń ṣẹlẹ̀ báyìí lénìí lánàá àwọn bàbá wa wọ́n ń bùkátà nígbà tí mẹ́ẹ̀sì ò sí ìfàkábáyìí tó jẹ́ pé àwọn náà wọ́n sì bí wọ́n sì ń fẹ́kẹ́ sí ọmọ yáwọn èèyàn sí kí ni wọ́n máa dùn wọ́n máa rí dùnú àwọn wá gbá wọn nǹkan kan kalẹ̀ tí ó mẹ́mí fásibí ẹ̀sìn pé à aláàjì aláàjì kan wá sí jímọ̀ báwọn wọ́n gbẹ̀sìn wọ́n dáná lé wọn àtọkùn àtòrí wọn wà pọ́n kálukọ́ wà mọ́sálásí àwọn jẹ́ alẹ́ ìjọ náà lọ́hùn àwọn ará súpò ó dóúnjẹ padà fọ́nà tó dé lẹ́yìn wọn nígbà ó ṣe sà ẹ̀kọ́ ẹ̀sìn dé pé ọmọ kíjímọ̀ rẹ bọ́bá lẹ́nu jọ pé òun dúpẹ́ pé òun ṣe pé ìṣe ń jẹ fọ́ájì kò sí ìdáná fọ́ájì lọ a wípé a máa kóyìn lẹ́nu jọ tó bá tájò jù ó ṣe hmm. nígbà tó ti ogun dáàtì rẹ̀ ọ́ọ̀dì tàbí kápẹ́ gọ́sì tàbú kì í sì ṣe gbogbo ìgbàlẹ́ àbí ìlọ́tù ṣe kíni o ní máa ṣe bọ́ọ̀ sì ni kákan pẹ́ ẹran kájẹ ẹran nílé wa kábàárọ̀ ẹ̀ aládùúgbò kápẹ́ ẹ̀ka jẹ ẹran ṣùgbọ́n ń bọ̀ wá di ayé òwò bí wọ́n wà ẹran náà bùkátà wọn wá bébí òṣèlú ipa wọn wọn wá wà síbẹ̀ yẹn lọ fi àdó oúnjẹ tó fi wípé ìmọ̀mù tí wọ́n bá gun mímbà rí níjọ́ tí ẹni tó ti mọ́kàdé yìí tí wọ́n bá wọ jímọ̀ aṣọ tí wọ́n bá múlẹ̀ wọn náà ni wọ́n rà fún màmú náà kó lè rẹ́mi lu ájì yẹn kájí olè nífẹ̀ẹ́ wọn kálukú ó sì mọ̀wó tó nítumọ̀ wá wọ́n sì àpò owó òdùpẹ́ pé àgọ́ pléènì àjàbọ́ láì jẹ́ màmú ni à ń fọwọ́ mú pléènì lórí òfurufú ṣe gbogbo kíní yẹn tí ẹ dẹ́rẹ̀ ọwọ́ adi pé ìdákẹ́dákẹ́dákẹ́ hmm, bó ṣe di ẹ̀sìn lójú àwọn èèyàn nu ló adi pé èèyàn ti mọ́kàdé

kìí sẹ́sì kó inú ẹ̀sìn pé táwọn bá ti mẹ́sẹ̀ àwọn ìlú ta adámọ̀ kan sí sàárà náà ilé kankan bẹ́ẹ̀ o àjẹ́ àmọ̀ tí wọ́n yí mẹ́sìn lọ́nà àlùmọ̀ nǹkan yín ilé sọ nǹkan yẹn dé ní sọ́dọ̀ dídí lójú wa. ó ṣan o six six three nine one three six seven asalaamualeykum tí a bá láti jẹ gbogbo. Uh-huh. ẹ̀yìn alákìtíkítẹ́ẹ̀sì tó ti dé. wọ́n ní ẹtọ́ bá ọmọ rúkà bá yóò lọ sí àgbèrè bí láyọ̀ àtàlàfíà. ẹgbẹ́ sọ́fẹ̀ẹ́ láwọn fọ́nbà àwọn yóò ẹgbẹ́ rẹ̀ bí lọ sí ájí ń bọ̀ ọ̀ràn sí ẹgbẹ́ sọ́ọ́bà tẹ̀lé ń dà tó kálukú wọ́kọ̀ọ́ ṣùgbọ́n ara ń tàn wí nìyẹn ọlọ́run dákun mọ́ fúnlẹ̀ mọ́ wa ẹni ebi ọmọ pàtí ọwọ́ àpùlẹ̀ ni ọlọ́run ọ̀sọ̀ wọn o ẹ tẹ́ pọ̀ tẹ́lẹ̀ bíbá àwọn òsì láyé mọ́ wọn sànú wa o. pálapàla ni lóòótọ́ ọ̀gbọ́n ẹ má sínú kaba o. àwọn gala akatakiti o ẹ̀yin kọ́lá akatakiti o. wọ́n ní ẹtọ́ sẹ́gbẹ̀ ni alákatakiti. torí pé ènìyàn so mọ́ ẹ̀sìn òṣìṣẹ́ tẹ́wọ́n akatakiti ń gbà náà. ìbéèrè kejì wọ́n ní ìmáàmù àdàdà ni wọ́n ní nígbà máa bá dúró àdàdà ní ojú kò bàbá mi bá jókòó lẹ́ẹ̀mejì ló fi ìmáàmù ìdàwálé òtò dúró wọ́n gbà wọn sálámọ̀tà àwọn àwọn aṣèta ó yẹ kí wọ́n lè kàn sọ fún yí pé ó yẹ kí ìdá ní wọn forí balẹ̀ lẹ́ẹ̀mejì nígbà tí ìmáàmù sálámọ̀tà wọ́n lè kó ti dára lẹ́yìn ìmáàmù bá. ṣé wọ́n méjìlá ní ni ìmáàmù ní ń darí ìrun ní tó bá ṣe ìmáàmù ló ṣe gbó wa dàdà ní ọ̀kan àwa. dàdà ní ọ̀kan wa ìdàwálé ìkọ́ṣ ìmáàmù wà nǹkan nínú táyì sí ìmọ̀bí ní kí ìmáàmù bí tí ìdàgbẹ́ dẹ́rù ṣùgbọ́n ti fọmọ́ lọ ṣùgbọ́n ká má gbọ́yé sí wípé ìmáàmù méjìlá ní pọ̀ ìmáàmù náà ni ìmáàmù wa irun tá a sì ń rọ́ à ní ibi ká máa rọrùn tó ohun máàmù bá ti dọ́dọ̀ wa ẹ̀mí ìtẹ̀ rọrùn fún ànábì àìlera lọ́fà ìgbọ̀jábó lórí ẹsẹ̀ àtìgbàtà rẹ̀ ọ̀yá mutawa sì wọ méjèèjì náà a rí wípé líle òun wà wọ́n yàn táìpù yẹn. ẹ ṣe bàbá ọjọ́ kìlọ̀ kó lọ́ba alákọ̀ọ́dà kò tó wá dé bàbá wa sí tẹ̀mí yóò kò fún wa kárí òun ní kápẹ́tà kò fún kí a máa wà ní ti kó lọ́ba aláwọ̀n bá sí jẹ́ o. àmì o àmì o àmì o àmì o. máa ṣe tẹ́kí máa ti gbèmí kò ní wà nínú. àmì o ọlọ́jọ́ ọlọ́dàkùn ọlọ́dàkùn. ẹ tó sínú gbọ̀wẹ̀ ẹ̀rọ náà ní kó lọ́ba